so adupe aki gbogbo ilé akí ẹ̀yin màmá akí ẹ̀yin bàbá jákèjádò àgbáyé ní gbogbo ibi tí ẹ ti ń wo àpótí ẹ̀rí ti nazareti ògùn adúláwọ̀ ẹ rí pé mo wà pẹ̀lú àwọn bàbá wa lénìí so torí gbogbo ọmọ yorùbá ni mo ṣe bíìsì bàbá àwọn tó ń sọ wípé kò sí àgbẹ̀ kò sọlọ́dẹ mọ́ pé kò sí ààbò mọ́ nílẹ̀ yorùbá ẹ sọ bẹ́ẹ̀ o olójú ibi tẹ́tí lè sọ bẹ́ẹ̀ kì í ṣe irú agbègbè ibi tí a wà yìí so ọmọ yorùbá ẹ fọkàn balẹ̀ a máa ṣẹ́gun bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè mo kàn fẹ́ kí àwọn bàbá kọ́kàn kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáyé kọ́dẹ̀ ṣàdúrà fún wa ní ráńpẹ́ láàrin ìṣẹ́jú kan àbí méjì yàtọ̀ sí yẹn so wọ́n fẹ́ fi gbogbo wa lọ́kàn balẹ̀ wípé àwọn nǹkan ẹ ti mọ̀ pé a sọ pé a ò lè máa sọ gbogbo nǹkan sínú afẹ́fẹ́ mọ́ but àwọn nǹkan kan ṣì wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwọn atọ̀húnrìn wá lọ́nà kọ́nà apá àwọn ò ká wa kí ni déètì nínú èní ní èní ní èní ní five today is fifth of january twenty twenty two ṣé gbàgbé on the seventh of january tonight náà ni programu tàgbẹ̀tọ́ lọ́dẹ parapọ̀.